أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولا مباوة ọlọ́mọba Allah ọba tí ó tún sọ wá di àsìkò yìí ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kọba annabuwa Muhammad àtàwọn ará alẹ́ àtàwọn sahaba لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله èyí tí ó dájú nínú ọ̀rọ̀ tó yẹ ma ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run Allah وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم ìtọ́dájú nínú ìmọ̀nàtẹ́yìn máa fi ń tó ètò gbéṣẹ́ ayé àtẹ̀sìn òun náà ni súnna annabuwa muhammad wa sharra al-umuri muhdathatuha eléyìí tí ó burú jáì tí ọlọ́wọ́n bá Allah tí ó kórìíra jù òun náà ni ìtẹ̀yìn fi ń jọ́sìn fọ́lọ́wọ́n bá tí ọ̀lá kọ́ọ́lẹ̀ nínú al-Qur'ani àti súnna gbogbo tí a bá gbélé rọ tá ń pè lẹ́sìn táàrí evidence nínú alukur'an àti sunna òun ni wọ́n ń pè ní bídíà anábì ní gbogbo bídíà kullu bídíàtin dalala anábì ní àánú ní kọ́lọ́mọdé ká sọnù ìtafẹ́ gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni àdánwò kan tí ó ti wà nílé ayé ti pẹ́ àmọ́ lásìkò tá ń lò lọ́wọ́ yìí àwọn ọmọlẹ́yìn shaitan wọ́n tún wá ń promote ẹ̀ wọ́n tún fọn kásáyé kí ni àdánwò náà òun náà ni wàhádàtú al-adiyani أو توحيد الأديان òun a gbogbo ẹ̀sìn àwọn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn káwá pa gbogbo ẹ̀ papọ̀ káwá sọ di ẹyọ kan ká mú gbogbo àwọn èdè táwọn èèyàn ń sìn káwá fi ìsìláàmù náà sínú ẹ̀ kọ́ máa wá jẹ́ ẹ̀sìn kan léyìí tọ́lá wọn bá fọwọ́ sí wọ́n fẹ́ hákù ní ọpọlọ àwa mùsùlùmí ipé gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn ìtẹ́yìn bá ti ń sìn ní wù láti sìn nìyẹn gbogbo ẹ̀sìn pátá ọ̀kan náà ni ẹnìkan ò gbọ́dọ̀ máa sọ fún ẹnìkejì rẹ̀ pé kìí ṣẹlẹ́sìn ẹnìkan ò gbọ́dọ̀ máa sọ pé ẹ̀sìn tòun ọlọ́dájú ẹnìkan ò gbọ́dọ̀ sọ yí pé ẹni bá ń ṣẹ̀sìn tó yàtọ̀ sẹ́sìn yọ wọ̀ náà gbogbo ẹ̀sìn tí ń bẹ lérílẹ̀ ayé tawhid káwà hádà rẹ̀ káwà di ẹyọ ọ̀kan èyí tí ó wa lójú òun náà ni pé ẹ̀sìn pọ̀ lérílẹ̀ ayé ìtọ́lọ́run sì torí ẹ̀ dá torí ẹ̀sìn ni nítorí ẹ̀sìn lọ́lọ́run ti dá wa àwọn ẹ̀sìn tí a wí yàtọ̀ sí ẹ̀sìn Islam ẹ̀sìn tí kò ní ṣe pẹ̀lú ìgbọ́lọ́run ọba lẹ́yọ̀ ọ̀kan ìmọ̀ ọlọ́run ọba lẹ́yọ̀ ọ̀kan ìsìn ọlọ́run ọba lẹ́yọ̀ ọ̀kan ni lẹ́yìn islam gbogbo ẹ̀sùn tó kù pátá tẹ́ẹ̀ bá ti ń kà nípa ẹ̀ abẹ́ ń gbọ́ bí wọ́n ma ń se ìjọsìn abẹ́ rí wọn ẹ̀ rí pé ó gedegede gédégédé sí ìlànà islam táwa bá ń sin ọba dẹ́dà kí làwọn máa sìn ìtọ́lọ̀ǹda bá ọba dẹ́dà kí làwọn máa ń pè táwọn bá gbára lé ọba dẹ́dà kí làwọn gbára lé ìtọ́lọ̀ǹda ẹ lè gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn Islam tẹ́ bá rí irú àwọn àdìọ́kàn wọ̀nyí nínú mùsùlùmí ọ̀dọ̀ wọn làwọn nǹkan nù wa ni wọ́n ti yá lò ọ̀dọ̀ wọn ni wọ́n ti yá lò kò sínú Islam láti pilẹ̀ gbogbo bídí àpáta ẹlọ́lẹ́wò àdádálẹ̀ nínú Islam ayédàkọ́ jẹ́ àṣẹ́kùbọ̀ ẹ̀sìn àwọn Yahudi àbí kọjá àṣẹ́kùbọ̀ ẹ̀sìn àwọn nasara àbí àṣẹ́kùbọ̀ ẹ̀sìn àwọn abọ́gibọ̀pẹ̀ ẹlẹ́ gbogbo bídí àtẹ́mà ń dálẹ̀ irú tí wọ́n bá ń ṣe nínú bídí ànínú Islam ẹ rí irú ẹ̀ nínú ẹ̀sìn tí mo kalẹ̀ lánàbìbí ní sallallahu alaihi wasallam man tashabbaha bi qaumi fahuwa minhum anábìrin tó bá ọlọ́run mọ́já ya yahudi mọ́já di nasara àdúrà tó ga jù ní àdúrà tá ń ṣe nínú suratul fatiha lérí ìrún tá ń kí lójoojúmọ́ ní àníyẹ a'udhu billahi minash shaitan rajim kí la máa wí ihdina siratal mustaqim ọlọ́run mọ́ṣá sàlékún mọ́ná wa fi ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ọba fi hàn wá kọ́ wájú a lè dúró lérí ẹ̀ wọ́n ìrìn ní mákútó bẹ̀ aléhìn wàlábdọ́ọ̀lì gbogbo ojú ọ̀nà àwọn aliyahud àwọn ni wọ́n ń pè ní alimakudu bẹ̀ aléhìn ojú ọ̀nà àwọn jù ọlọ́mọdé a lè tẹ̀lé wọn wàlábdọ́ọ̀lì àti ojú ọ̀nà àwọn alátẹ̀wọ́ àwọn tí wọ́n sọnù lójoojúmọ́ láwọn sàdúrà ni àdúrà ní báwọn ṣe wọ́n ń ṣe lẹ́nu yẹn ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ tọ́ ìmọ̀ ṣiṣẹ́ tọ́ òun náà ni pé kọ́ ọmọ wonú lórí rẹ kọ́ ọmọ wonú wà rẹ síkọ̀jọ tàwọn Yahudi síkọ̀jọ tàwọn Nasara kó sì máa ṣàkíyèsí àwọn ọmọ rẹ. àdín ẹ̀yọ́mọ̀yá mi nínú ẹ̀sìn wa ẹ̀sìn a'adhamu shay'in 'inda Allah òun ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run kò sí tó tóbi tó ẹ̀sìn wa li'ajlihi khalaqa Allahu samawati wal ard nítorí ẹ̀sìn lọ́lọ́run fi dá sámà àtìlẹ̀ wa ma baynahuma àti tí ń bẹ láàrin sámà àtìlẹ̀ torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dá ó ní huwa alladhi khalaqa lakum ma fil ardi ọlọ́run bá ní gbogbo ń tẹ̀ ń rí yìí ẹ̀yin ọmọ èèyàn ni mo dá fún àtàlìjànú ọwọ́ ni wa ma khalaqtul jinna wal insa ọlọ́run wá ní ẹ̀yin ní tí mo dẹ́yìn fún ẹ̀yin dáyìn fún kankan illa liya'budun illa liyuwahhidun bí ìbá jẹ́ pé kẹ́ máa sìn mí ọlọ́run nìkan kẹ́ sìn kan illa liya'buduni illa liyuwahiduni kẹwàá sí ẹ̀mí ọlọ́run ọba nìkan ṣoṣo onímọ̀tòrí ẹ̀dá ọmọ èèyàn àtàlìjẹ̀nú ìtumẹ̀ nígbà ọlọ́run ọ̀dá wa láti wá sin nǹkan mi gbogbo àwọn ẹ̀sìn tó wá kù lágbàńlá ayé pátá yàtọ̀ sí Islam nǹkan mi ni wọ́n ń sìn wal adiyanu kathira ẹ̀sìn pọ̀ lórílẹ̀‐èdè ayé àmọ́ lọ́dọ̀ àwọn àfáà tí abámọ̀túnmọ̀ ẹ̀sìn ẹ̀sìn méjì péré ló wà lórílẹ̀‐èdè ayé ẹ̀sìn méjì péré náà alìsílámù dínú islam wà dínú kúfù ẹ̀sìn islam àti ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn kèfèrí ẹ̀sìn ìmáàsìn tọ́lọ̀ǹda ẹ má jẹ́ ó dàrú mọ́ wa lọ́wọ́ o torí àwọn tí wọ́n ní asuhabu àdéhì da'awati mudallila àwọn tí wọ́n ń pèpè sí freedom of religion ipe gbogbo afri láti ṣe ẹ̀sìn tó bá wù wá wọn ni ọmọ rẹ ò gbọ́dọ̀ bá wí ọlá ti ẹ̀sìn tó bá wù ní ó lè ṣe kíní ó lè ṣe ìyàwó rẹ̀ ọgbọ́dọ̀ bá sọ̀rọ̀ ibi ọwá wù ló lè lọ láti dọ̀rọ̀ ẹ̀sìn bàbá tí ń sẹ̀sìn ń bọ̀ ó lè sọ fáwọn ọmọ pẹ́tò ẹ àwọn tí wọ́n ń pèpè aburú yìí àwọn ni à ń pè ní kùfáàrù ẹ̀sìn méjì náà ló wà ẹ̀sìn Islam gbogbo ẹ̀sìn tó kù pátá lẹ́yìn ẹ̀sìn Islam ẹ̀sìn kèfèrí ni wọ́n ń pè tẹ́nìkan gbọ́dọ̀ ṣe tí è jáde láyé bọ́rọ̀ bá dàrú má mùsùlùmí lọ́wọ́ ni wọ́n mọ̀ pé ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn lọ́yàtọ̀tọ̀ ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ ni àáfàá tó bá gbéra ńlẹ̀ tó wá lóun lọ chọ́ọ̀chì buhari ọmọ musa tó wá dé inú chọ́ọ̀tì tí wọ́n sọ fún wọn yí pé jésù ṣèyanu nínú ayé yín o. gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn anabi isa táwa ń pè lọ́mọlẹ́yìn kristi. jésù ṣèyanu nínú ayé yín o. èmi náà ṣàdúrà pé in the mighty name of Jesus you will be blessed. ṣe mọ̀ pé èyí lè lọ́nu chọ́ọ̀tì kó lè ṣe wáàsí tó bá jẹ́ pé wọ́n fẹ́ pè wọ́n sínú Islam yóò sì sọ fún wọn bẹ̀ tó bá débẹ̀ pé intense yóò ṣe kí ni kódà Islam ní kí gbogbo yín àti bàbá owódùn ní àti gbogbo àwọn ìjọ rẹ̀ ẹ padà sínú Islam kẹrin tó jáde láyé wáàsí náà àmọ́ tó ń sọ níbẹ̀ òun náà ni pé ojú ọ̀nà tẹ́ wà yìí ojú ọ̀nà ni o. ẹ kú ìgbé iṣẹ́ ọlọ́run dání. ẹ̀yin ti yín ẹ̀yin ọmọlẹ́yìn anábì Isa àwa ọmọlẹ́yìn anábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin náà ẹ lọ eré YouTube ẹ lè lè wu ẹ̀sìn Buhari ọmọ Musa oye tí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlàdíyánu kẹfìrà ẹ má jí ẹ̀sìn ó dàrú máa yín lọ́wọ́ ẹ̀sìn pọ̀ àmọ́ méjì péré náà gbogbo ẹ̀ Islam and others Islam àti gbogbo ẹ̀sìn tó kù pátá tí wọ́n bá ní àwọn nasaraniya ni lẹ́yìn tí wọ́n ń bẹ lásìkò tá ń lò lọ́wọ́ yìí tí wọ́n pera wọn ní ọmọlẹ́yìn anabi isa kèfèrí ni wọ́n aliyahudiya léyìí tí wọ́n bẹ lásìkò wà yìí tí wọ́n pera wọn ní ọmọlẹ́yìn anabi musa kèfèrí ni wọ́n àwọn tí wọ́n ń màálù alibodiya ní india kèfèrí ni wọ́n àwọn tí wọ́n ń bọ́gi bọ̀ pẹ̀lábúlé kèfèrí gbogbo wọn uqidat mu'tamaratu adida lọ́dọ̀ àwọn òyìnbó wọ́n ṣe àìmọye conferences ìpàdé ìpàgọ́ ìjókòó àwọn onílàákàyè lágbàńlá ayé pẹ́sẹ̀ dípò wọn onílàákàyè nínú ẹ̀sìn ipe àwọn fẹ́ yanjú ọ̀rọ̀ kan òun náà ni wahdatul adiyan ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó ti fẹ́ máa fa wàhálà àtògùn lérílẹ̀ ẹ̀dí á gbé àwọn kọ̀míníkè kan jáde nínú kọ́nfẹ́rẹ́nsì wa káwá jẹ́ gbogbo ayé ọ̀tẹ̀bá ṣe abẹ́ àdáhàúlàmà globalization ipe ẹ̀sìn kálukọ́ gbàgbé ẹ̀sìn rẹ̀ kí gbogbo apátápátá ká máa ṣẹ̀sìn ẹyọ kan ẹ̀ẹ̀mọ̀ ẹ̀sìn ẹyọ kan òun náà ni pé oríyẹ̀tul adiyan freedom of religion ẹ̀sìn lòun náà ipe kálukú ọ́sà máa sin tọ́ba ṣe kíni tọ́ba ti rí kẹ́nìkan ó sì máa máa sọ ń wà sí pé lágbájá òun mọ̀nà o òun lòún mọ̀nà tí wọ́n bá e, e, èrò burúkú yìí wọ́n fẹ́ bá débi pé ìjọba grant rẹ̀ ìjọba ó ṣe kíni ìjọba grant ẹ̀ wọ́n wàá sọ di òfin ipe tẹ́nìkan bá ní ẹ̀sìn wọn lọ́dájú yóò sì ṣẹ̀wọ̀n ẹ ti gbọ́dọ̀ máa sọ pé ẹnìkan kèfèrí ni wadatul adiyan wọ́n a máa pè ní tawhidul adiyan ìpa gbogbo ẹ̀sìn papọ̀ sójú kan wọ́n a máa pè ní alimilatu ibrahimiya ojú ọ̀nà bàbá abraham gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣe aburú yìí pọ̀ nílẹ̀ íjíbítì rẹpẹtẹ wọ́n ń bẹ láwọn ilẹ̀ lárúbáwá mi náà àwọn lárúbáwá nífa alimilatul ibrahimiya wọ́n ní ibrahim bàbá wa ibrahim alayhi salatu wa salam anabi ọlọ́run òun ni gbogbo àtìpasẹ̀ rẹ̀ wá ismail àti ishaq kápapọ̀ sí ojú ọ̀nà kan àwọn àfáà ìròrí yìí kúfúrú ń bọ̀ wá ẹni tó bá pè rẹ̀ mùsùlùmí tó náà bá ní ìròrí pé gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn ọ̀run lọ́mẹni tí ó là sáà ti dọ̀hún náà gbogbo ẹni bá ní ìròrí yìí àwọn àfáàní fọwọ́ káfírùn billahi ta'ala onítọ̀hún náà ọlọ́run sì ti yọ ọ́ kó ní muslim ó ti di kèfèrí nítorí agbèdánilẹ́kọ̀ọ́ yìí wá òun náà ni pé aburú rẹ̀ ti ń fẹ́ bọ̀ bó ṣe jẹ́ pé ń bẹ ńlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ogun àwọn bàbá wa ńlẹ̀ yorùbá náà tí wọ́n láwọn ṣe islam wọ́n á dẹ̀tẹ̀lẹ̀ àdìyá náà lọ́pọ̀lọpọ̀ náà ń ṣe tẹ́lẹ̀ yọ́ lọ́dọ̀ pásítọ̀ yọ́ lọ́dọ̀ àfà yọ́ lọ́dọ̀ ibi wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe òun náà lẹ́bàá kándù nínú ilé rẹ̀ ẹ máa béèrè pé ṣé ṣé kérúbù ni alájì àwọn yóò tó kó yàásín jáde yóò tó máa ṣàyàásín pẹ̀lú tẹ̀sùbá ya Latif ya Latif ọba sì tún yá bẹ́ẹ̀ bá tajú kan tẹ́ bá wo igun ilé rẹ̀ ẹ̀rì ìgbà ọ̀sẹ̀ ìgbà àwọn àgbà ìgbà ayé orí ibu ni wọ́n ń pè bẹ́ẹ̀ kọ́lọ́mọjà bá wọn ṣe dúró lójú kan ibi tó sì dúró sí inú Islam náà wàdí sọ́rọ̀ bí anna islam wa ad-din ọlọ́run ti là á mọ́lẹ̀ ní kọ́ àǹfọ́ wa léyìí tí ọ̀gbọ́dọ̀ tó ń rú wa lójúmọ́ gbogbo èyí tí buhari ọmọ musa ti ń ṣe yẹn ẹ má jẹ́ ọkú yín wọn ò kéwu tọlọ́run kéwu àṣetánì ni wọ́n ké láyàláyà ó sì gbéra ńlé ọ̀wá lè sọ fún wọn ní chọ́ọ̀chì pé ní tí wọ́n ń ṣe yẹn ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀yin náà lè rí YouTube ẹ lọ lè wò ó kọ̀sẹ̀lẹ̀ rí òun náà ni àkọlé rẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ìdí ń bà á dá ọ̀hà òun ló fẹ́ ya ọ̀daràn tó fẹ́ sọ di etí gbogbo ayọ́mà ní ti ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́mọṣẹ́wá lórí ibú wọ́n sábà fòun náà mọ̀nà kọ́lọ́mọ darí ẹ̀ sójú ọ̀nà ègún sáfà tẹ́lẹ̀ náà comedian òun náà máa ń sọ anísàfà wà lòun yìí òun kàn pa yín lẹ́rìn dé gbogbo yín tó ṣe yẹn ẹ má jà fojú kékeré wo o ìròrí àwọn òyìnbó ni o bọ́yá wa mà àbíkọ́ mà tí wọ́n ti ń ṣiṣẹ́ lérí ẹ̀ tí wọ́n ṣe náwó tọ́ga lérí pé bó o sọ gbogbo ẹ̀sìn di ẹyọ kan téèyàn wọ chọ́ọ̀chì tí ó tí ó tún ya masalasi tí ó kì í sórí tọ́wọ́ tó dalẹ̀ tí lè ṣègbè àwò. ọlọ́run bá Allah ń sọ ó jẹ́ àmà pé gbogbo àwọn tó máa rò rí bẹ́ẹ̀ tó máa jẹ́ mùsùlùmí wọ́n ti ṣìnà ọlọ́run bá ní a'udhu dina Islam. allahu akbar ọlọ́run bá ní islam nìkan ṣoṣo òun nìkan lè sìn mí ọlọ́run láàrin gbogbo ẹ̀sìn tó wà láyé kí ni buhari ọmọ musa wọn wà lọ ṣọ́ọ̀ṣì tí ń lè fìdí ẹ̀ múlẹ̀ pé èyí tí wọ́n ń ṣe ń bẹ̀ náà wọ́n ṣe kí ẹ̀sìn ni ẹ̀gbọ́n tí ń ní sẹ́yìn ọgbọ́n àwa mùsùlùmí àwa la rí ọlọ́run méjì ọlọ́run. sọ́tù Ali Imran nineteen. tí kí ó bá dàrú mọ́ buhari ọmọ musa lọ́wọ́ kọlọ̀ lè ka sọ́tù ali moran aya 19 àti gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ lérí ìròrí yẹn ẹgbọ́n tí yọ sọ pé ah, obìnrin ọ̀lẹ́sìn o ah, rẹ̀ náà ni ẹ̀sìn ọkọ rẹ̀ ní ẹ̀sìn ẹ̀ ah, afẹ́mọ́dàmílà àwọn ètò mú wánu ẹni yìí náà sì ń pèrè mùsùlùmí ó sì ní obìnrin ọ̀lẹ́sìn obìnrin sì wà nù àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá tọ́lọ̀ ni wà má khalaqtu al-jinna wal-insa illa liya'buduni ọlọ́wọ́n bá ní èèyàn àtàlìjànú èmi ní ká máa sin o sọ́lọ́wọ́n bá ní wọ́n sin chọ́ọ̀chì kò síjà láàrin wa o kò síjà láàrin wa ibi ìjà ó ti bẹ̀rẹ̀ òun náà ni ká sọ pé afẹ́ sọ gbogbo ẹ̀sìn dẹ́yẹ ọ̀kan tọ́lọ́hún sì sọ bẹ́ẹ̀ a máa gbégbé sí ayé àlàáfíà láàrin ara wa a máa bára wa lò kò sí tó burúkọ lẹ́ni tí ìṣẹ̀lẹ́sìn nínú ìran yín wọ́n wà nù ọ̀ràn ànábì náà sallallahu alaihi wasallam àbúlà àbí ìṣẹ̀lẹ́sìn àbújá lè ìṣẹ̀lẹ́sìn wọ́n sì ń bára wọn ṣe nínú ẹbí wọ́n bára wọn ṣe ládùúgbò lérí àtàáyúṣú àṣìlìmì ìbágbépọ̀ tó dáa láàrin ara wa human relations eléyìí ọ̀rọ̀ yẹn ní fún àwọn adájẹ́ mùsùlùmí tí wọ́n bá padà débẹ̀ yìí màsàlàyé ẹ̀ káṣe dáadáa sẹ́ni tí ń ṣẹ̀sìn wa àtẹni tí ń ṣe kíni àtẹni tí ń ṣẹ̀sìn wa àmọ́ èyí tó dá wa lójú tá a máa pariwo rẹ̀ tá a fi jáde láyé tá a sì máa sọ fún gbogbo àwọn àrọ́mọdọ́mọ wa òun náà ni pé inna dina inda islam islam nìkan lè sin ọlọ́run àwa ká ṣe sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ nígbà ọlọ́run sọ bẹ́ẹ̀ tán àwa náà tún wá rí pé bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní wọ́n máa ń yẹ bùtẹ̀ gẹ́gẹ́ yẹ lálẹ́ islam dìínà ọlọ́run lẹ́ni tí máa tún ṣe ẹ̀sìn míì tó bá yàtọ̀ sí islam fàlàyé yòókù bala mi ni ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ wọ́n wọ̀ fìlà áàkìrọ̀ tó bá wá di lọ́run mínà lè kí buhari ọmọ musa kọlọ̀ lè ka wọ́n sọ fún wọn bẹ̀ pé bàbá owó dùn ní à níta ṣe yìí lẹ́yìn yìí o à ipe ọ̀nà tọ́lọ́run lẹ́yìn ó yà síre ó sì gbàgbọ́ ń da kò sì sọ fún bàbá owó dùn ní pé kọ̀dá ipe tó bá ti kún lè wọ náà ni nítorí ẹ̀kọ́ sọ fún kí bàbá owó dùn ní ẹ̀pẹ̀ mí àbí láti sọ lọ ẹ ti ẹ̀yà àtàwọn ọjọ́ wọ ni ìdí wọ́n pè láàfáà òjíṣẹ́ ọlọ́wọ́n pè láàfáà kìí tí káàkiri ọ̀daràn àwọn àbá lù lọrin ẹ̀sìn ẹ̀sìn wúra alaysa minkum rajulun rashid tí kò wá sáàfà àmàni tí kò sáwọn èèyàn lu mọ́ni àmọ́ wọ́n dákẹ́ ná torí irú Buhari náà lọ́pọ̀ nu wọn ọmọ tí wọ́n tọ́nà Buhari wọn Musa wọ́n sà láàfà wọ́n máa wá fi kàrámà rọ àwọn àfà láti ìlú Ìlọrin ìlú àfà ìlú wòlíì tálẹ́sọ̀ fún yín bẹ́ẹ̀ níbo lẹ ti kà á nínú súra wo lẹ ti yìí wọ́n wá sọ̀rọ̀ àwọn di authority ipe àfa tó bá ti wá láti Ìlọrin tó ti wí àwígbé ni o tó ti sọ àsọgbé ni irọ́ ní jẹ́bẹ̀ o bẹ́ẹ̀ wọ́n láti Mákà tó bá sọ̀sọ́ kú sọ á padà sí lẹ́nu láti Mákà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala injó yé wa yí pé ẹ̀sìn islam nìkan lòun yọ́nú sí gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn islam ọlọ́run fi yé wa pé òun bínú sí ọlọ́run ọba ní al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ọba ní àti parí ẹ̀sìn lénìí fúnra anabi sallallahu alaihi wa sallam wa ti parí ورضيت لكم الإسلام دينا èmi ọlọ́run ti yọ́nú sí islam fún yín lẹ́sìn ìtumọ̀ ẹni pé ọlọ́run ò yọ́nú dàrúkọ nílẹ̀ yorùbá kò sí erigun ẹ̀sìn tí ó dàrú àwọn àfáà ni wọ́n ń tún ṣe pé báyìí kọ́ báyìí ní báyìí kọ́ báyìí ní ayọ́mọ̀ ayá mi ẹ̀sìn wa òdísọ́lá Muhammad sallallahu alaihi wasallam anábì kọjá ń jẹ́ka lọ́bá rí Umar bin Khattab anábì bá ti ń ka báíbù anábì ti ń ka sí ni ti ń ka báíbù al-Injil anabi kọjá lọ ó tún padà wá ó tún bá umaru ó sá bíṣì ti báyìí bò inú wa bí anabi sallallahu alayhi wa sallam anabi ni àfi ṣakin anta yabuna al wa umaru ọmọ khattab ṣé òun ṣe iyèméjì ni nípa ń ta àsọkalẹ̀ fún mi kí ló tó wọ́n nu báyìbù àfi ṣakin anta yabud al-khattab ṣé o tún ní òdodo kan tá a ti sọ fún ọ tóun tún wá ń wá tó o lè rí nínú báyìbù àbọ̀ ń wá ọgbọ́n kan ìmọ̀ kan tí ò sí nínú tí wọ́n sọ̀kalẹ̀ fún mi tó o lè rí nínú báyìbù. alam ati biha baydaa naqiya ìtí wọ́n fún mi tí mo mú wá tí ń jẹ́ Quran ó kílẹ̀ ọmọ kan gá gbogbo tí ń bẹ nínú àwọn ìwé tó ti lọ tó da ó wà ń gbogbo èyí tí ò sí nínú àwọn ìwé tó lọ tó da ó wà ń bẹ èyí tó tó wá mú lọ́wọ́ yìí wọ́n ti wá yí padà wọ́n ti kọ́wọ́ bọ̀ ọ́. kí ló ń wá ni umaru bá ṣe kí ni lọ́ba ju báíbù nù kí là gbọ́ yé nínú ọ̀rọ̀ yẹn òun náà ni pé anabi láà máa tẹ̀lé kuraani láà sì máa tẹ̀lé a ní ìtẹ̀lé kankan fún ẹni tíra míì tí wọ́n ti sọ kọjá tí wọ́n ti sọ kọjá. ọ̀kan tọrọ dàrú mọ́ lọ́wọ́ òun máa ń ṣe jálàbí fún àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì ní máa sóògùn fún wọn ọwọ́ ní sẹ́yìn ọ̀ka suratu al-Baqara ni alladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika ó ní àwọn tó bẹ̀rù ọlọ́run làwọn tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú tá a sọ kalẹ̀ fún ànábì àti tá a sọ síwájú kánábì tó ṣe kíní kánábì tó dé agbọ́dọ̀ nígbàgbọ́ nínú báìbù yẹn torí alukọ́ránì ní ká nígbàgbọ́ nínú kọ́ránì àti tíra tí aṣọ síwájú ọ̀rọ̀ ń dàrú rẹ̀ sóhun ọmọ pé alukọ́ránì ọwá jaa jaa yajibu limanu bi anna taurata wal injila qad nusikha bil old testament àti ti E- Injil àti Taurat nígbà wọ́n ti gbé alukur'ani dé wọ́n ti fi alukur'ani wọ́n ti fi parí. eléyìí ni ìròrí tó gbádùn a ní bùkátà sí ìwé kankan mọ́ torí pé ìwé tó ń sọ̀kalẹ̀ fún wa gúnìyà ó ti tó ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa. ọlọ́ọ̀bá ni ó wọlẹ̀dí àrísàlà rọ̀súnláwó bìlìhùdá wàdí ìnìlẹ̀ àkọ́ ọlọ́ọ̀ ni òun lòun rán òjíṣẹ́ wá tàbí òjíṣẹ́ tó wọ́n rán sí wa Muhammad pẹ̀lú mana wàdí ìnìlẹ̀ àk àti pẹ̀lú ẹ̀sìn òdodo gbogbo ẹ̀sìn tó kù kíni ẹ̀sìn kálíbà fi ẹ̀sìn yẹn borí gbogbo ẹ̀sìn tó kù wọn ò gbọdọ̀ exist mọ́ agbé ẹ̀sìn yẹn wá kó lè bá àborí gbogbo ẹ̀sìn tó kù kí gbogbo ẹni bá wà nínú ẹ̀sìn míì nígbà tí islam ti dé yẹn kó kú òun bẹ́ẹ̀ kọ́ bọ́ sínú islam ọlọ́run bá ní bá a ṣe ṣe nìyẹn walaw kariha al-mushrikun kọ́dà bọ́ jẹ́ pé àwọn abọ́gibọ̀pẹ̀ wọn ò fẹ́ gbà wọ́n sì mà aya yìí ta kàyé sọ́tù tauba aya thirty three ó yẹ buhari ọmọ musa ọlọ́lẹ̀ sọ fún bàbá wodun ni àtàwọn àjọ rẹ̀ ipe islam nígbà tó ti déhùn ẹ lẹ́tọ̀ọ́ láti ṣe ẹ̀sìn míì má lẹ́yìn islam bàbá wodun ní ta wíì náà òun náà mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó di pé ọwọ́ lọ́nu. No ẹ̀sìn alátẹ̀wọ́ wọ́n fi ń jẹun ni wọ́n fi ń jẹun ni wọ́n lọ́pọ̀ sábà fi gbogbo wọn mọ̀nà àwọn àlùfáà wa wọ́n ní ọlọ́run ṣe làámọ́lẹ̀ fún wa yìí pé ma kana muhammadun aba ahadin min rijalikum ọlọ́run bá ní ànábì ṣe bàbá ẹnìkan nínú yìí o kẹ́nìkan máa ń bàbá rẹ̀ o walakin rasulallah òjíṣẹ́ ọlọ́run ni wa khataman nabiyyin òun ni ànábì tí a fi gbẹ̀yìn gbogbo àwọn ànábì ọlọ́run nígbà Musa ń bẹ láyé àwọn èèyàn tó wà láyé ta ni wọ́n ń tẹ̀lé àwọn Israẹli ta ni wọ́n ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé Musa nígbà Musa lọ tán ti Isa dé ta wọ́n ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé Isa nígbà Muhammad sallallahu alayhi wa sallam ta yẹ ká máa tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam. in tí ò jí wọ́n gbà òun ni pé wọ́n fọkàn sí pé láàrin àwọn ọmọ Israẹli ni anabi Muhammad ti ṣe kíni ni ó ti jáde nítorí pé anabi Ọlọ́run pọ̀ láàrin àwọn ọmọ Israẹli gbàtí ọ̀wá jáde ń bẹ̀ mọ́ wọ́n wá rí pé lọ́dọ̀ àwọn alárúbáwá adẹran àwọn alárúbáwá atálíkà tí wọ́n sì mọ̀ pé wọ́n ti tálíkà Ọlọ́run ti fi epo lẹ̀ sábẹ́ ilẹ̀ wọn tí wọ́n padà discover lọ́jọ́ ọ̀la wọ́n máa ma wọ́n á ní tọ́ba wa jẹ́ pé Muhammad lókun táwọn máa tẹ̀lé àwọn fẹ̀ kan kúkú dá ẹ̀sìn míì lẹ̀ wọ́n fi wá sọ ní Christianity kò sí Christianity nínú Bible ẹ Bible látọ̀gbẹ̀dẹ́lẹ̀ ẹ lè bá word of Christianity àwọn adalẹ̀ wọn ni àwọn ni ọmọlẹ́yìn anábì Isa a Isa ti lọ sókè sáma òun sì ń bọ̀ nígbẹ̀yìn ilé ayé àwọn kọmparétọ̀ kan làwọn tó sọnù ń bẹ̀ wọn lòun tó sọ kátikàtí káàkiri ìlú ìgbà nábì Ìsá ò ní wá mọ́ ipò ti kú ọdún olóde gbogbo ọ̀kan lọ́sà ní déètì ní Islam kí ni déètì déètì wo ló dé ọdún tá a bí ànábì àmàdéètì ẹ̀ ọdún tí wọ́n bí ànábì Ìsá àmàdéètì ẹ̀ ọdún tí eh, wọ́n ṣe hijira àmàdéètì ẹ̀ ọdún àwọn ọjọ́ elérin amadeeti ẹ̀ kí ni déètì ọjọ́ tí ànábì mú Ìsá tó sọ̀kalẹ̀ látòkè sánmà sílì before ànábì ló ti sọ̀kalẹ̀ ní yóò reflect nínú Quran láyé ànábì ló sọ̀kalẹ̀ ní yóò reflect yóò hàn nínú hadith lẹ́yìn gbàtà ànábì lọ ní ayé sọ̀hábà wo wọ́n àwọn sọ̀hábà lọ́tà ló dé ní o ayé tábì àwọn òun ni wọ́n rí sífẹ̀ látòkè sánmà nígbà tí ń bọ̀ àwọn òun ni wọ́n wá wẹ́kọ̀ mẹ́ ànábì Ìsá wá jẹ́ èèyàn kékeré àwọn olóṣèlú ìrọ̀lẹ́ àwọn olóba ṣe tálí ọ̀rẹ́ rẹ̀ tó ga jù kínlókọ rẹ̀ kínlókọ rẹ̀ ànábì yé sá lérí ilẹ̀ nígbà tó padà dé tálànà rẹ̀ sọfẹ́yàwó àbí ọ̀fẹ́yàwó kí ló dé ọ̀fẹ́yàwó tálálọ́ọ̀dù rẹ̀ wọ́n wá ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún ọwọ́ wí kátikáti àwọn afọ́mọ́kà àti Madina wọ́n panu pọ̀ pé ànábì yìí sáwò tí ì kú yóò sì padà wá ń gbẹ̀yà ayé wọ́n wá ń sọ míì bọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kìrìsẹ́nìtì bá dàrú wọ́n gbé lọ róòmù àbí lọ́dọ̀ pópù wọ́n lọ lè yanjú ẹ̀ mbẹ́ bọ́rọ̀ ìsìláàmù bá fẹ́ dàrú ẹgbẹ́ lọ Mákà àti wọ́n bá yanjú ẹ̀ àwọn kan tó nù àwọn kan àwọn tó ní anábì wa muhammadu sallam kò kí àwọn náà tó sọnù àṣetáni ìsàn fi kálukú dára tó wù ìjọ ahmadiyya kan lè túbá lọ́dọ̀ ọlọ pẹ̀lú tó lọ àyà ló kílẹ̀ ayé tọ́lọ̀ ní muhammad láti ṣe anabi gbẹ̀yìn ẹ má pe amadi gulamu lánàbì máwo abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ àfi gbogbo wọn mọ̀nà àṣetáni tọ́kọlù wọn náà lọ́kọlù buhari ọmọ musa tó fi gbọ̀dá chọ́ọ̀ṣì lọ. jésù ṣe ìyanu nù ayé yìí o wọ́n sọ pé jésù ṣèyàdùn nínú ayé yín èyí tó wí lásán gan tó o bá màmá wí tí làákà rẹ̀ sì pé láti ṣe pé ọ̀ya wèrè ń gbà wọn láti ṣe pé ọmọ tí ọ̀wọ́ àwọn ohun rírà ń gbà wọn láti ṣe pé ọ̀sẹ̀ ló dàwà àwùtán lọ́ọ̀mọ́ tó ń wí tọ́wọ́dé kọ́ bámọ́ tó ń wí anta kharijun al islam ó ti kú ònú islam kéèyàn sọ pé ẹnìkan bẹ tí ó ṣèyàdùn nínú ayé yẹn tí Allah sì ti sọ pé kóun ó ṣèyàdùn nínú ayé yẹn òun nìkan ni ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها ọlọ́run ní ẹni tó wọn bá ṣe ìyanu fún tó wọn bá ṣínà fún kò sí ẹnìkan tí ó ti o Allah ní ṣe wọn náà tó wọn bá wà wí tí wọn wí. ó ní in the name of Jesus you will be blessed in the name of Jesus lẹ́nu àfà kéwu àwájẹ jálàbí jálàbí làwọn ké kéde kéwu ẹsẹ. yajibu i'tiqadu kufri kulli man lam yadkhul fil islam wọ́n ní gbogbo àwọn jẹ́ mùsùlùmí ara tá a fi jẹ́ mùsùlùm òun náà ní ká dàdé sọ́kàn yìí pé gbogbo ẹni tí ó bá ti sínú islam kèfèrí ni tó bá ti gbàgbọ́ ó yẹ mùsùlùmí tó bá ti kú lérí ẹ̀ wa mukhalladun fin nar tọ́ba ti kú lérí ẹ̀yọ́ wọná gbére tí ò ní jáde mọ́ àkídà ni àdéhùnkàn ní a ní ní ẹsẹ̀ muslim ọ̀rọ̀ kọjá pé ẹ sì lè wò wọ́n ṣe tọ́wọ́ adéjà kìá àwọn kan sọ ti wá ní o ọlọ́run lọ́mẹ́ni ń ṣe ń wọn má sọ ọmọ o ọlọ́run bá fi nǹkan rinlẹ̀ sọ pé bẹ́ẹ̀ aláàní من أهل الكتاب الله أكبر. ọlọ́run ṣe rí àwọn kèfèrí nínú àwọn tá a fún jẹ́rà síwájú àwọn wọn ni wọ́n rí fàásì Jew and Christians àwọn kiri yóò àti àwọn yahudi wal mushrikin ọlọ́run ní àti àwọn abọ́gi bọ̀pẹ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n ń gbẹ́bọ̀ ṣe mẹ́ta tí wọ́n ní igbá orò wọ́n ń ṣe egúngún tí wọ́n ń ṣẹ̀yọ̀ tí wọ́n ń sọ̀sùn wal mushrikin àwọn abọ́gibọ̀pẹ̀ fi nari jahannama ọlọ́wọ́n bá ní inú náà jahannama ni wọ́n lọ torí pé kèfèrí ni wọ́n ọkọ̀ pé wọ́n kèfèrí kó tó sọ tí wọ́n lọ. khalidina fiha ọlọ́wọ́n bá ní wọ́n ti wọ bẹ̀ kèé ṣe pé àwò wọn ṣe àṣàánú àwọn ayọ̀ wọn kú mbẹ̀ tábà pẹ́ mbẹ̀ irọ́ wọn mọ bẹ́ẹ̀ mbẹ̀ lọ gbére. ulaika hum sharru libariya ọlọ́run wòye sí yẹn dáadáa sọ́tò lùbá yìí náà lọ́wọ́ káàbá buhari ọmọ musa kó lè ka dáadáa kó digest ẹ̀ kó ka kó yé ọlọ́run pa àwọn yàn kèfèrí ó ní ẹlẹ́sìn náà ní gbogbo yín ìgbé ẹ̀sìn ti ń ṣe ẹ̀tún dà ẹ̀yin ti yín tẹ̀yìn bá fẹ́ pe ọlọ́run oyè ẹ̀yin ti bí ọlọ́run àwọn èyí ti bí ọlọ́run ní Islam abẹ́ ẹ̀gbọ́n tó wí. kí n sẹ́ni ọmọ bí ọlọ́run wà fà gbogbo ẹ̀ sí àwọn ọmọ yín abẹ́ wúlẹ̀ síwájú yìí ẹ gbàdúrà wọ́n mọ̀ yí lẹ̀lẹ̀. ní ìwọ ọlọ ìwọ ọlọ ọ wà lórí youtube jama. àwa mùsùlùmí àwa la rí ọlọ́run méjì ọlọ́run kọ ọ̀rọ̀ amọ́tò fún mi di bọ̀dá ẹ̀. ọ̀kan lọ́lọ́ tí wọ́n ti fẹ́ nínú pronoun yorùbá tí wọ́n bá ní ẹ̀yin àti ìwọ ìwọ lẹ́yìn kálù fọlọ́ ìwọ tọ́rọ̀ kan ni iyì ni àpọ́nlé ni fọlọ́ ọba wọ́n ó ní kánà ní gbogbo ayé máa lamu darí ni lọ lámúyẹ lè kò bí máa wọ́n làmúyẹ lẹ́nu kan òsì bí ọ̀làmúyẹ kó lọ kú fún ahad ó gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí wá purposely nítorí Buhari ọmọ Musa kí gbogbo àwọn tí wọ́n bá ń wo ìdánilẹ́kọ̀ọ́ yìí kájọ tẹ̀ lọ́wọ́ pẹ́ẹ́rọ lè fi mọ̀nà bọ́bá tún ṣèmí àtúnwájú kó mi fún un. ọmọ bíbí ìlú Ìlọrin lèmi náà àmọ́ kàtí tí ń ṣe ni oyé àwọn òkè mọ́kéwú àwọn àfáà súnnà ni wọ́n kọ́ wa ní kéwú àwọn alùrìbídíà ni wọ́n kọ́ àwọn ìdí wọ́n bá wọ́n fẹ́ máa bàjẹ́ nú ẹ̀sìn àfi ká dìde láti máa ṣe kíni láti máa ṣàtúnṣe rẹ̀ ọ̀dọ̀ tó sọ ọ̀pọ̀ rẹpẹtẹ bá ní ká máa sọ láti àárọ̀ dálẹ́ àlè sọ tán ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run bá ní laqad kafara alladhina qalu inna Allaha huwal masih ibn Maryam ọlọ́run bá ní àwọn tí wọ́n sọ pé Allah ni masih Allah ni Isa Isa ni Allah ọmọ Maryam wọ́n wá ní Allah ni ipe Allah ti kó sí la òun náà kó sínú Allah wọ́n wá jọ ń jẹ́ ẹyọ kan ọlọ́run ní kèfèrí làwọn tí wọ́n bá sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń sọ yìí àwọn yìí tí wọ́n bá ní sọ̀rọ̀ jésù ni wọ́n máa ń pè wọ́n náà sì mà ẹ̀bùn náà sì ẹ̀ sọ ipe àwọn ń tà wọn ọyẹ àwọn gba jésù gbọ́ àwọn ní ọlọ́run wọlá anabi dauda ọlọ́run wọlá anabi suleiman ọlọ́run wọlá anabi isa ọlọ́run wọlá anabi musa ọlọ́run wọlá anabi muhammad ẹ̀wọ̀ kàtí kàtì ala sọ fún wọn yìí pé àwọn tí wọ́n ṣe mùsùlùmí yẹn ṣe ọlọ́run ní kèfèrí ni wọ́n torí pé wọ́n gbà pé jésù òun àtọ́lọ́run ọ̀kan náà ni wọ́n ọlọ́run tó sọnù àyà mi à ń kà á kálíbà àmọ́ pé ìsìláàmù nìkan lẹ̀sìn ọlọ́run gbogbo ẹ̀sìn tó kù ẹ̀sìn kèfèrí ni wọ́n wá ní ọba wọn jà ó ọmọ ṣe ti àwọn náà ọmọ ṣe títí wọn. lakodi kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́wọ́n bá ní wọ́n ti di kèfèrí gbogbo àwọn tí wọ́n ní ọlọ́wọ́n ọba ló sì kẹta àwọn mẹ́ta trinity at-tathlith mẹ́ta lọ́kànnù àbí ọlọ́ọ̀ni kèfèrí ni wọ́n àwọn tí wọ́n bá ń sọ pé ọlọ́run ló sì kẹta àwọn méjì wọ́n wá di mẹ́ta ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ bàbá lọ́dọ̀ wọn ni Allah ta'ala Allahu an dhalik lam yalid wa lam yulad ẹ̀mí mímọ́ lọ́dọ̀ wọn ni Jibril ọyẹ ọmọ ni Ìsá wọn wá láwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ni wọ́n jọ ń darí ayé Allah wá sí kẹta wọn ẹ̀rí àdáwò bá a láṣẹ tó yẹ wọ́n wá fi sì kẹta àwọn tẹ́jọ́ ń darí ayé ọlọ́run ní kèfèrí ni wọ́n ní tí wọ́n ṣe yẹn ó sọ wọ́n di kèfèrí wọ́n buhari ọmọ musa sì ń gbọ́ nílé ìjọsìn tó súnmọ́ wà tí tó jìnnà sí ọ yí pé mẹ́ta lọ́kan ní ìgbàgbọ́ wọn ọwọ́ lọ́bẹ̀ ọwọ́ lè sọ fún wọn pé tí wọ́n ń ṣe ń ṣe kíni ọ̀dà bẹ́ẹ̀. bàbá wa ó dùn ní darí wa sọ́dọ̀ ọlọ́run ni. ẹ̀yọ́ màyá mi Allah subhanahu wa ta'ala Allah ọba Allah ń ni Allah ọba wọ́n wá rò pé àwọn wà lójú ọ̀nà mati ní gbà wọn mú bọ́kàn àwọn èèyàn wá ń àní nítorí ọsọ yóò da ẹ̀ mọ́ ẹsẹ̀ máa ń yẹ lóòótọ́ tẹ́yìn ó sì rìn ah, kí n ṣe kí ni ìwọ̀yẹ́ kí n wá bẹ̀ wọ́n wá ń bọ́ sọ kọ́ wá wọlé o ṣe táwùbà kó o sunkún sọ́lọ́ lọ́rùn pé mo mọ̀ sí rìn ìwà ní ṣerú ẹ̀ mọ́ ẹ̀ mọ́ kó o wa ń fún ọ wọ́n wá wípé òun lọ sọ́ọ̀sì òun wá lọ sọ́ọ̀sì lọ́wọ́ di ẹjọ́ ìbá àwọn kan ni wọ́n ń gé rí èèyàn ni wọ́n kí lẹ́fà àwọn yẹn ṣe wọ́n ni ìbáwọn ara yín náà ni àwọn ara yín náà ni ẹ̀lẹ́rálù súnà kan mi wọ́n ti ń gé rí èèyàn àwọn àbá àtẹ́jọ́ ṣe jálàbí náà àjànú tó ti àwọn tí wọ́n fi lọ lè gé rí èèyàn òun náà ló ti wọlé ọtí wọn náà fi lọ ilé ẹbọ tó lè fi ẹbọ wọn nílẹ̀ pé tí wọ́n ṣe ń bẹ̀ dáa. Why can't you shout hallelujah? ó ní gbogbo ẹjọ́ tẹ̀yìn sí ń ronú ni o mọ́tò tuntun mo tún ṣẹ̀ṣẹ̀ rà ní ẹ má gbé bọ̀ wá ẹ dákun mọ́tò tó ọmọ yíbò ọmọ yíbò tí ọmọ lọ tó tẹ̀ra mẹ́wàá rẹ̀ lẹ́nu gbàdílẹ̀ mọ́ ìwà ara mọ́tò wá ní ìtumọ̀ gbọ́n bẹ lójú ọ̀nà àkúnjẹ náà ni gbogbo àwọn àfáà tí wọ́n bá ń kéwú ẹni bá ti fọmọ ẹ̀ sílé kéwú kọ́ wáṣẹ́ fún o àìsíṣẹ́ ni o ẹni bá kéwú tí ọba níṣẹ́ lọ́wọ́ ìtí wọn máa dà náà wọ́n ń dà yìí o ká kéwú àáfin sẹ́sìn ni a sì pèèyàn sínú ẹ̀sìn lẹ́yìn náà a sì wá wá ọ̀nà táwọn fi ṣe kíni táwọn fi jẹun ìjọ wọn bá ti dà á pọ̀ ní ilẹ̀ Yorùbá ó sinmi nínú gbogbo orú àwọn duat àwọn àfa burúkú yìí gbogbo àwọn mọ́ríkàsì mọ́ríkàsì mọ́ríkàsì mọ́ríkàsì ẹ̀dí ó yí àwọn ọmọ pé kéwu súnà làáké tába sì ké tán à ń níṣẹ́ tá a máa fi jẹun ni àwọn anábì ọlọ́run bá níṣẹ́ àwọn sàhábà ń ṣiṣẹ́ owó ṣe wá ní ṣiṣẹ́ nígbà ibi bá ti parú wọn tí ọba rí ní jọjẹ mọ́ ẹni tí wọ́n máa ń dà náà wọ́n ń dà yìí. gbogbo àwa dáàrú dáàrú dáàrú dáàrú máàdù máàdù máàdù máàdù máàdù madrasa madrasa madrasa ilẹ̀ yorùbá anídìí kárì inú ìsìláàmù wa wàhádàtò làdìyà ìròrí ẹ̀ òun náà lọ bọ́ sí buhari ọmọ musa lọ́pọ̀lọ́ yìí wípé nǹkan kan náà ni christianity and islam wọ́n níbi ọlọ́run fẹ́ lò ẹ̀yìn sí ló lò yín sí yìí bàbá odò ni bàbá tó yẹ kó sọ̀rọ̀ fún kó sì lọ lè gbàgbé kó lè sálọ̀ alákọ̀ọ́mọ kẹrùn àwọn kèfèrí maka àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ irú rúrí wahdatul adiyat tawhidul adiyat wọ́n lè bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n lè rí anabi ta'abudu alihatana sana wa na'budu ilahaka sana kí ló dé tó jẹ́ àdá ẹ̀sìn yìí kí ló dé tó jẹ́ àdá ẹ̀sìn yìí kọjá pé ọba wa ṣe ìṣẹ̀ṣe fọdún kan tọ́dún kan bá ti pé àwa náà dara wa papọ̀ mọ́ mọ́ṣáláṣí bá a ṣe nígbàgbọ́ náà ọlọ́wọ́ bá rẹ̀ àwa náà fi nígbàlẹ̀ fún ọdún kan kí ni wọ́n fẹ́ ṣe yẹn jama wahdatul adiyan kọ́ jẹ́ kí gbogbo ara làjọ ń jẹ́ muslims gbogbo wa làjọ ń jẹ́ idol worshippers gbogbo wa làjọ ń jẹ́ babaláwo papọ̀ gbogbo akájọ máa jẹ́ mùsùlùmí papọ̀ anabi ni sallallahu alaihi wasallam ẹdí ń sọ fún ọlọ́wọ́n ọba mi tọ́nà mi ń ṣe àáwò tọ́lọ́wọ́n ọba fẹ́ sọ lérí ẹ̀ ọlọ́wọ́n wa rán Jibril látòkè sámà ipe kọ́ máa lọ sí eré ilẹ̀ kó lè sọ fún ànábì pé wahdatul adiyan kádà ẹ̀sìn papọ̀ òun ọlọ́wọ́n ọba fọwọ́ sí o ọlọ́wọ́n fi wá sọ suratul kafirun kalẹ̀ orúkọ àwọn kèfèrí yẹn gan fi sọ sóra yẹn kúlìyà ayyuhalka fìrún sọ fún wọn pé ẹ̀yin kèfèrí o ẹ̀yin abọ́gibọ̀ pé láà àbùdù má ta àbùdù èmi ò ní sin tẹ́ǹsìn wàlá antum àbìdù nà má àbùdù ẹ̀yin náà sì ní ṣe tèmi náà wàlá nà àbìdù má àbàdùn èmi náà ní ṣe tìyín ìní ò ní ṣe tèmi náà àní máa ń ṣe lakum dinukum waliya din ẹ máa ṣe tìyín lọ́tọ̀ èmi náà máa ṣe ti tèmi lọ́tọ̀ súra yìí tí buhari ọmọ musa bá gbọ́ yé ni yọ́ máa pé kọ̀dá kó wọn lọ sọ́ọ̀sì jẹ́ ká máa ṣèjọ́ ìjọsìn wọn ká sì máa gbowó lọ́wọ́ ara wọn wọ́n mọ̀ bàbá ara tiẹ̀ wọ́n máa ṣe islam káwọn máa ṣe ẹ̀sìn tí àwọn rí lẹ́sìn alihamdulillah lásìkò ànábì gan ẹ̀sìn òdìjà àwọn tí wọ́n ń ṣe bọ́n ṣe ti wọn mọ́kà ànábì náà sì ń kírun nígbà àwọn dé Madina àwọn Yahudi àti Nasara wọ́n ń ṣe ti wọn ànábì náà ṣe kí ni ànábì náà ṣe tiẹ̀ ẹnu pé ẹ má gbàbọ̀dé fún wa ẹ sì má di wa lọ́wọ́. aya yìí sọ́tòlù kàfúrí ó ti tó fún Buhari ọmọ Musa tọ́ba nílà aka inú láti jọ mọ̀ pé àṣìṣe gbà ní. sọ aya mi ọlọ́bani wàlá ń tàrùdọ̀ àn kàlíyahudu wàlá ń tàrùdọ̀ àn kàlíyahudu wàlá ń nasọ́ra ọlọ́wọ́n bá ní àwọn yahudi àti nasara wọn ò ní yọ́nú sí yín wọn ò ní fẹ́ràn yín wọn ò ní gbà ti yín hatta tẹ̀tẹ̀bi àbílátẹ́hùn títí tí ẹ fi tẹ̀lé ojú ọ̀nà wọn ọlọ́wọ́n bá ní wọn ò ní yọ́nú sí yín wọn ò ní fẹ́ràn yín àwọn júù àtàwọn kìrìsìtẹ́nì àtà àtẹ̀tẹ̀bí àmì látàwọn tí dáì náà fi máa lọ ṣọ́ọ̀ṣì ah, ah, Allahu akbar títẹ́ fi tẹ̀lé ojú ọ̀nà wọn tẹ́bàtí wá tẹ̀lé ojú ọ̀nà wọn àwọn wọn fẹ́ra yín bí Buhari ṣe ń sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ni wọ́n ń dà tẹ́wọ́ bò ó torí pé wọ́n ti fẹ́ràn rẹ̀ wọ́n náà ti dára wọn Jésù ṣèyanu nínú ayé yìí o wọ́n pàtẹ́wọ́ fún wọ́n pàtẹ́wọ́ fún àfọ aláìmọ̀kan jahil murakkab alùlámà wàrẹ́sàtùl àmbíyà àwọn àfáà ni wọ́n jogún àwọn anábì ọlọ́run ṣé bá àwọn anábì ọlọ́run ṣe máa ń dá pọ̀ ní anábì wa muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ́ anábì wa wọnú ilé mùsùlùmí kan tó bá rí kírọ́ọ̀sì ń bẹ̀ ojú anábì ó sì pọ́n fi káì kírọ́ọ̀sì lélẹ̀ tẹ́nìkan bá wọṣọ tó bá rí àmì nàṣàrà ń bẹ̀ ojú anábì ó pọ́n wípé wọ́n mùsùlùmí kí lọ́wọ́ débi léyìí kéyìn ó tó wá gbéra lé kó wá lọ́nu sọ́ọ̀sì kọ́mọ lè sọ fún wọn pé tó ń ṣe ń bẹ̀ kò burú o wípé alájì owó dùn ní ẹ ìjà ẹ̀dá wà lálẹ̀ gbogbo ẹ̀lẹ́yìn ṣe kíni ìlẹ̀yìn ṣe ọlọ́run tó sọ́nà áyà mi ọlọ́wọ́ ni wala yazaluna yuqatilunakum hatta yaruddukum an dinikum in istata'u ọlọ́wọ́ bá ní wala yazaluna wọ́n máa ṣe wàhálà lérí yín àwọn jù àtàwọn kìrìsìtẹ́nì àti gbogbo àwọn olóòṣà wọ́n máa ṣe wàhálà lérí yín títí tí wọ́n fi dá yín padà an dinikum kó ń bí ẹ̀sìn ti yín tẹ́yìn náà fi darapọ̀ mọ́ tẹ́jọ́ máa ṣẹ̀sìn wọn in ó ní iye tó máa ń gbà tó bá fẹ́ ṣe wáàsí òun náà lọ sọ ó sì ní iye tó máa ń gbà lérí kẹsẹ̀ tiẹ̀ tó bá jáde òun náà lọ sọ fún rẹ̀ ọba ti fẹ́ pè lọ wáàsí ẹjọ́ dúnàdúrà ni di tíátà wọ́n sọ wáàsí di kọ́mẹ́dì ọlọ́run tó ń sọ ayami. ó ní waddu law takfuruna kama kafaru fatakununa sawaa ọlọ́run ọba ni yóò wu àwọn kèfèrí oye kẹ́yìn náà ó di kèfèrí báwọn náà ṣe jẹ́ kèfèrí kẹ́ wá lè dàbá kan náà tí wọ́n wá dàbá kan náà ń ṣèjọba. àwọn tá mùsùlùmí a ní darapọ̀ mọ́ wọn o a sì ní jọ́mọ wa ó darapọ̀ mọ́ wọn àníjẹ́ ìrandíran wa ọ lọ inú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam nítọ́lọ́ nítorí ẹ̀dá ọ̀sáyé náà nù tó bá ti fẹ́ẹ̀lì lábalẹ̀ ẹ̀sìn ó ti fẹ́ẹ̀lì ní gbogbo ǹtọ́ wá sí láyé ǹjẹ́ a lè pè àwọn kiriyó ká pè wọ́n sínú ẹ̀sìn ipò ẹ̀wá ọya ẹjẹ́ ọlọ́run ta ló bí jésù wọ́n ní maria mary ta lọ́lọ́run ọba yín wọ́n ní jésù olúwa ah. ta ló wá dá maria wọ́n ní ọlọ́run ah. ọlọ́run náà ló dá ìyá rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ kò lè yé yín Wala kò lè yé èyí tó yé ni pé kúlẹ̀ hu wàláhu ahad ọ̀kan lọ́lọ́hún èyí yé ó kílẹ̀ dáadáa nígbà tí wàá dọ́lọ̀ nǹkan ọwọ́ sánmà ọwọ́ adálẹ̀ ó sì wàá dá àwọn èèyàn sórí ẹ̀ ó sì wàá dá ẹni tó bí Mariam Mariam sì wàá bí Ìsá dáńgbè ní Jésù èyí tó kílẹ̀ nù gbogbo tọ́lọ̀ ń dá pátá kò lè ti dá bá tètè kú ọ̀nù christianity kọ́ ọmọ bọ̀ wá kírun jẹ́jẹ́ kọjọ́ tó lọ bàbá wódù ní ẹ̀sìn ìgbà islam kọjọ́ tó lọ gbogbo ẹ̀yin ìjọ rẹ̀ ẹ̀sìn ìgbà islam kọjọ́ tó lọ nínú gbólẹ̀wá o wọ́n là dọ́ọ́lì náà wọ́n ń gborúkọ nínú Qur'an ẹ̀yin tẹ́ sọnù ẹ sọnù gan ẹ̀ mọ́ bí a ń lọ wọ́n ní one plus one plus one is equal to one ó ti fẹ́ẹ́lì one plus one plus one is equal to kí one ah a lè pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run kódà a lè pè wọ́n wá sí mọ́sálásí igbó gbogbo ẹ̀yin kéré bùsùlá fún pàdé mọ́sálásí dáyà tó di àárọ̀ sunday afẹ́bàáyé sọ̀rọ̀ ọlọ́run wọ́n sì jòkólẹ̀ bẹ́yìn náà sì jòkólẹ̀ àwọn kan wá bẹ́ẹ̀ lásìkò ànábì Muhammad sallallahu alaihi wasallam nasara najiran ni wọ́n pèrè láti najiran wọ́n ti wá anabi ni ẹjọ kólẹ̀ anabi ti ń ṣe wáàsí fún wa ọ̀kan lọ́lọ́hún òun ló dá gbogbo nǹkan oníkan ní ká máa sìn oníkan lọ́ba tí ò ní kú oníkan lọ́ba tí ò máa bẹ̀ oníkan lálágbára oníkan lọ́ba dẹ́ẹ̀dá gbogbo tó kù tọ́lọ́ dání ọ̀kan lọ́lọ́hún ẹ máa sìn òun ló dá gbogbo tẹ́ǹjẹ́ tẹ́ anabi ṣe wáàsí fún wa wọn ò tí wà confuse títí tí àsìkò jọ ṣe wọ́n fi tó wọ́n ní ìyá anabi dúró àwọn náà ń wago àsìkò tá a máa ń pàtẹ́wọ́ tá a máa ń ṣe àwọn iṣẹ́ wa ó ti tó anabi níbo lẹ́wà ṣe wọ́n ní kò sí bídá yìí ti ṣe àdébìnrin ẹ bọ́sẹ̀gbẹ̀ kan bẹ̀rù ẹ ṣe bẹ̀rù ní gbọ́ mọ́sálásí wọ́n sì ṣètò àdébìnrin ọyá ẹ bá tún bọ́ tí wù èyí tẹ́ ṣe mẹ́ ọkọ̀ rẹ̀ tì ni lọ́kọ̀ rẹ̀ tì òjíṣẹ́ ọlọ́run bó ṣe ṣe nu kí wọn náà wá lọ tọ́sí ní ah, ah. kọ àwọn fẹ́ kí wọ́n ṣe lecture fún àwọn ní àsàlátù mo ní lecture <laughs> lásàlátù èmi lẹ́wọ́ fẹ́ pè wọ́n láwọn kọ́mítì wọ́n ti fẹnu kò lérí ẹ̀ <laughs> yóò lágbàdí àbí mo ní tọ́ ẹgbẹ́ jẹ́jẹ́ mi mo jòkó lẹ̀ lóye ìdí ìsì ń sọ látàná náà òun náà ní ìmọ̀ sọ̀dọ̀la pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní ti dáadáa tí n bá wọ́n yín wàá sọ fún yín pé n tẹ̀ ń sí ọ̀dà ni o yín wàá sọ ìtẹ́ẹ̀mọ̀ sí kí ni tẹ́ẹ̀mọ̀ ṣe wọ́n ní bọ́bá ti jẹ́ àwọn sèmítì ní àwọn ó pè mí padà <laughs> Allahu akbar nítorí kí buhari ọmọ musa ó ṣe bó ọlọ́run lọ fọtúnítì fún gbogbo ẹ̀yin bàbá yìí bàbá wódùn ní àti gbogbo àwọn ìjọ rẹ ọlọ́run fẹ́ràn yín ló jẹ́ ẹgbẹ́ mi wálé ní èmi ń sọ fún yín pé inna dina indallahi islam níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ màyá ẹ̀rí àwọn tí wọ́n gbé ìròrí ọlọ́run ọba Allah ó wá gbà wọ́n mọ̀ràn pé ká àwọn christians ká sọ fún wọn pé ọlọ́run ní kúlíyà ahlal kitab ọlọ́run ní ìrìn sọ fún wọn pé ẹ̀yin ahlul kitab ẹ̀yin tí afúnitìrà síwájú ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum ẹ ń bẹ láàrin wa àti yín allah na'buda illallah wala nushrika bihi shay'a ni pé àní sẹlómi wala nushrika bihi shay'an a sì ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run òun nìkan náà lọ́dá wà ní jọ́lọ́run ká tó dáyé nígbà ń bẹ láyé òun nìkan náà ní jọ́lọ́run tá a bá sí máa ń gbogbo nǹkan òun nìkan ló tún ṣẹ́kù eléyìí lọ́lọ́run kìí ṣe ànábì Ìsá wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah a sì ní múra wa ní ọlọ́run a ní múra wa ní rọ́bù rọ́bù rọ́bù bàbá wa oyé ẹ ṣe ẹ ṣe ò bàbá a ní múra wa ní rọ́bù Baba, àbí ọba tí ń darí wa tí ń tọ́jú wa Allah nìkan ládàrí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ sọ́tọ̀ alẹ́ moran aya 64 sọ́tọ̀ alẹ́ moran yẹ ọlọ́yẹ kí buhari ọmọ musa lọ́lẹ̀ kà ní church kọ́ wá ká fún wọn kí wọ́n gbà sílámù àmọ́ òun náà tẹ́lẹ̀ oyé gbogbo ẹ̀ náà wọ́n ń ṣe àyèmáyé kẹsẹ̀ tirẹ̀ tí ó ti nǹkan bẹ lọ́wọ́ wọn tó kí ló ti pèrè ní olóògùn ó tún pèrè láàfà ó tún lọ chọ́ọ̀chì ó di mélòó ó di mẹ́ta tìrínítì ló ń gán ṣe tẹ́lẹ̀ ló jẹ́ kí ròrí wọn bára wọn mu àwọn fi àsìkò yìí pé sákèsí pé tọ́ba tún lọ bò mí á sì tún ṣèjòkó mi lérí ẹ̀ títí tó fi yí padà tó fi bọ́ sójú ọ̀nà ọlọ́run kọ́lọ́n wa sí ìdáfà sunna ẹ̀ ẹni amina kọ́lọ̀bà sí buhari ọmọ musa kọ́lọ̀bà sọ́dà fà súnà èyí kọ́lọ̀ jẹ́ sí tauba láàrin wọn àtọ́lọ́wọ́n bá là ṣe rí ìròrí yìí ìròrí yẹn ó ti wà á ti pẹ́ látà ayé àwọn kèfèrí àmọ́ àwọn òyìnbó nìsí wọn tún wá ń ṣiṣẹ́ lérí ẹ̀ ló jẹ́ pé ẹni ó bá kàwé tí ó gbọ́ súnà yé dáadáa ọwọ́ tí ó fún mẹ́sì ọwọ́ tẹ́ntẹ́lẹ̀ báyìí ẹni tó bá kàwé dáadáa tí ó torí àwọn èèyàn ò ti jí ó yé wọn yí pé à ah, olówó gbẹ̀sìn sórí sí ẹ̀sìn gan ló sì ẹ̀gẹ́ yìí ó gbèrú torí torí ẹ̀sìn gan la fi wà láyé afẹ́ ránṣọ afẹ́ wọṣọ afẹ́ kọ́lé afẹ́ ramátò afẹ́ ṣiṣẹ́ afẹ́ ṣòwò torí ẹ̀sìn ni kẹ́sìn lè bá rọrùn fún wọn ni tẹ́wọ́n ló gbẹ̀sìn lérí wọ́n wá sọ fún wọ Ibrahim àti sista Fatima pé àdúrà táwọn fẹ́ gbà ní aago mẹ́jọ ọgbọ́dọ̀ wà bẹ̀ tọ́ ọba ti sí bẹ̀ ọ̀tá iléeṣẹ́ ìní ọ́ jàmá mùsùlùmí ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ń pe ń tẹ́ gbàgbọ́ àbí ẹ̀sìn fún náírà kó náà wọ́n ṣe kí ni kó náà wọ́n pe tó gbàgbọ́ aburú yìí débi à ń ṣe mítìn ní landlord association wọ́n wà ní àbá Ibrahim ẹ fún wa ní àdúrà rabana atina fi duniya asanata wa fil akhira àwọn tọ̀hún kìrìsẹ́nì àwọn máa sàmí èmẹ̀ èmẹ̀ wọ́n ni bàbá John ẹ̀yìn ẹ̀fún aládùá wọ́n ni lórúkọ Jésù mùsùlùmí tí ó gbẹ́sì yé ní ọmọ wí àmì àmì kí ló ń ṣe ọ dákẹ́ ni kọ́dà mọ́ka iná àti iná dépò tọ́lọ́hún dákẹ́ kí wọ́n mọ̀ kó ṣe kíni ọ̀dákẹ́ wọ́n mọ̀ wọ́n wáyé títí tó fi wíńdí òwúta àmọ́kọ́ wa ní àbádùá ní àdúrà ní gbà agbára ìgbà ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ wọn ò ní bísímì láì mọ́ wọn ní bísímì ẹwà ní wọn ní ẹdíjú wọn náà díjú mùsùlùmí ẹ̀rọ àwọn èèyàn máa rí ẹ̀sìn àwọn wọ́n fẹ́ dà pọ̀ ni ipe kò sádùá tí ì gbà ọlọ́run ọlọ́run bá gbogbo aná ni oye àdúrà náà wọ́n sá ń ṣe àdúrà tí wọ́n ń ṣe sá ń ṣe kútùbà ẹbọ sí. níparí ọ̀rọ̀ mi èrò wọn alistimaru fikiri ni wọ́n fẹ́ colonize wa pẹ̀lú ọpọlọ wọ́n ti lo alistimaru askari wọ́n colonize wa pẹ̀lú ìkànjà wọ́n wá rí i pé àwọn nǹkan bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pé ogun ò ní ràn àwọn ìròrí wọn làwọn ṣe kí ni làwọn bàjẹ́ kọ́lọ́mọ́jẹ́ wọn bá ìròrí wájà àtàwọn ọmọ wa o ọlá agbára ọlọ́run lẹ́yìn náà wọ́n fẹ́ sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ máa gbé ẹ̀sìn sérí mọ́ ẹnìkan ò sì gbọ́dọ̀ kórìíra ẹ̀sìn kan gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn lẹ́yìn náà kò sí ti ń jẹ́ jihad àbí máa bá ti gbèrò lóye kalẹ̀ gbogbo àti jihad bá dé ṣe gbogbo aná ni ṣé gbogbo aná ti wà nínú ẹ̀sìn kan àbí kò lè sí jihad mọ́ jihad sì ni yọọ máa bẹ títí táyé ìparẹ́ ni nítorí jihad ẹ̀ mọ́ òun náà ní kàn fẹ́ pa nẹ́ẹ̀sì kéèyàn ọmọ gbà àbí kàn fẹ́ pààyàn kéèyàn ọmọ gbà ètò wọn pè bẹ́ẹ̀ lẹ́yìn náà wọ́n fẹ́ dá iyèméjì ilẹ̀ sínú Islam téèyàn ní màyí tí ó ṣe mọ́ téèyàn ní màyí tí ó ṣe kíni tí ó ṣe mọ́ bọ̀tẹ̀ nínú Islam ọlọ́wọ́n ní ká gbé pọ̀ pẹ̀lú àlàáfíà babaláwo ni o pásítọ̀ ni o eh, kìrìsẹ́nì ni o ní ń bọ náà ní ń bọ gíní o ẹ máa gbé pọ̀ pẹ̀lú àlàáfíà ọlọ́run sọ fẹ́ẹ́ ibi ẹ̀sìn ní kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ tọ́ba ti dọ̀rọ̀ ẹ̀sìn ó gbéná ojú wọn ni o pé ah ẹ fọ́ mọ́ mi ní ìwé kọ́ máa kàwé kó lè bá di kíni dáàdi sunday ẹ má òwe mọ́ o ìyá kan fọ́ ọwọ́ mi lọ lé ìjọsìn fẹ́ ṣe wáyé kì àwọn tó bá dọ̀rọ̀ humanity human relations alhamdulillah we are the best àwọn mùsùlùmí ẹ̀tọ́ bá gbẹ́sùn yìí ọlọ́run láyà ní hakumullah ọlọ́run lóhun ọ̀pọ̀ fún yín anilẹ́dínà lam yuqatilukum fi din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum àwọn tí wọn bá yín jà tí wọn ò sì lé yín kú ńlé ọlọ́run lóhun ọ̀pọ̀ fún yín kẹ́ ẹ dáadáa sí wọn ẹ ṣe dáadáa sí wọn kódà òun nífẹ̀ẹ́ ni tí bá ṣe dáadáa sí wọn. àyà wa ẹ̀ àwọn sofiya àwọn náà nírò rí oríyàtò tadayon àwọn náà tẹ́lẹ̀ náà ìròrí nasara làwọn sofiya náà àwọn ni wọ́n sọ pé ọlọ́run dà nábì ànábì ń di ọlọ́run ni wọ́n ń pè ní alhulul walitihad nígbà mi wọ́n ní sẹ́wù náà tó bá ṣiṣẹ́ dáàrin kan yóò di ọlọ́run ọlọ́run ó di sẹ́wù ìdí sẹ́wù bá ń rí ọlọ́run ní rí ìdí máa ń sọ ọlọ́run ní sọ ìdí tó ọlọ́run ló ṣe àwọn sofiya tún lè yí náà ọmọ ìyá nasara làwọn náà ẹ̀rọ àwọn náà tí wọ́n bẹ̀rẹ̀ pé àbá àbá ṣe kèfèrí dín ní wọ́n ẹ̀bí kèfèrí ọlọ́run kí wọ́n aláàdí jẹ ọlọ́run ò ṣe gbèjà ọlọ́run ò ṣe gbèjà kí ló gbà lérò pẹ̀lú ọlọ́run ò ṣe gbèjà wọ́n ní bí wọ́n ṣe bàbá kan fọlọ́mọ yín ṣe rí kálíbù ẹja ajá wal khinziru àtẹ́lẹ́dẹ̀ illa ilahuhum mú ni ọlọ́wọ́n bá wánú kò sí tí ń jájá aláàlọ́ sápamọ́ sára já kò sí tí ń jẹ́lẹ́dẹ̀ aláàlọ́ sápamọ́ sára ẹlẹ́dẹ̀ ẹ bá rí súnfí tí ń jẹ́lẹ́dẹ̀ tí ń jájá ẹ̀yọ́ ma wá káwọ́ lérí òun ma ah, wọ́n pé wá dérí àwọn tọ́ba pẹ̀lẹ́ ní tìjà ní ayọ́kójú ọmọ tìọ́ láwùjọ yìí ipe tìjà ní àná ọmọ ọ̀dá ń pè bẹ́ẹ̀ ni àwọn tó náà ti dàrú mọ́ ọlọ́ọ̀dá ń pè bẹ́ẹ̀. wọ́n máa ń lọ ìlà ọ̀rọ̀ ibùn fílìkẹ́ ní sátì wọ́n ní sẹ́ẹ̀sì rí bàbá alàgbà tí ń la gbogbo nínú chọ́ọ̀chì òun kẹ́ rí ọlọ́run gangan òun náà ni ó kó sínú ẹ̀ ago tó gbé lọ́wọ́ náà ọlọ́run ìròrí tiwọn ẹbí yìí tẹ́ máa ń tìjà níyà ìtọ́wà lọ́pọ̀lọpọ̀ ní sọ fún ọ. sẹ́yìn àwọn eléyìí náà tí wọ́n ti dọ̀rọ̀ títí jà ní àbá wa ń ṣe jálàbí fún bàbá pásítọ̀ ṣe mọ̀ ọ̀nà kan náà wọ́n ni ni wọ́n wà wọ́n máa sóògùn fún wọn gan o wọ́n máa sóògùn fún wọn owó làwọn wá ti wọn wọ́n bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kí wọ́n ní àbáyọ lórí gbogbo àwọn fìtínà yìí òun náà ní al alákọ̀ọ́kọ́ ni ẹ ká máa lọ lè kéwú ká sì já àwọn ìyàwó wa ó kéwú káwọn ọmọ náà ká máa kéwú ẹlẹ́ẹ̀kejì àtẹ́rìbìyà ká mójútó àwọn ọmọ wa nínú ilé ká máa wò làákàyè wọn ní gbogbo gbà gbogbo gbà kíní ẹ máa ń ṣẹlẹ̀ gan ẹ bá fẹ́ kó ma èyí tẹ́ bá fẹ́ kó ma ní kó ma ìlànà súnà ẹ ń wọ́n tó máa sọ fún yín pé àfa òun fẹ́ sìn distop ìyàwó wa wa mùsùlùmí ẹ ìkómọ wa ẹ lọ lè wo òkú tí wọ́n máa ń ṣe ẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ tàwọn nàṣàrà ẹ rí pé kò ní sí yàtọ̀ mbẹ̀ ẹ máa fàwọn yẹn lọ́rùn mọ́lẹ̀ wákì á ní nàṣàrà wọ́n ń ṣe báyìí ní dìbò ẹ̀dá torí tọ́lọ́run ẹ̀jẹ̀ àgbẹ̀sìn bàbá ṣe islam ẹ̀jẹ̀ ṣe islam kọ́lọ̀n wọlé àánú rẹ̀ kọ́músà wọlé àánú rẹ̀ abẹ́lọ́wọ́n bá fún buhari ọmọ mọ́sá ìṣọ́kúsọ̀ rẹ̀ pọ̀ gan o. ọkùnrin kí n máa wá bíbáyìí lọ́dọọdún ààrẹ mọ̀ ní àyè lónìí ọkùnrin kí n máa wá bíbáyìí lọ́dọọdún. kọ́lọ́mọ́sà bá fi mọ̀nà nítorí gbọ́dọ̀ yìí wá ni pé kọ́mọ dá wa lálẹ̀ létí àwọn tí wọ́n dá kàmà fún wa rò pé n tó ṣe yẹn ó ṣe kí ni ọ̀dà n tó ṣe ọ̀dà o kọ́lọ́ bá yí padà sí dáadáa kọ́lọ́ mọ́jà wa náà padà sí ibú bẹ́ẹ̀ allahumma wa bihamdika ashhadu an la illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa